الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته حبة كنين في ayé wa tó بسي àwọn kẹta bá fẹ́ ká tó máa ṣàdúrà nítorí pé ìpalẹ̀mọ́ ta ní agbọ́n agbára tá a ní kò tó láti mú kí nǹkan tá à ń fẹ́ kọ́ bọ́ sí nítorí pé olúwa ní pé kọ́ bọ́ sí tí ó fi bọ́ sí òun ó sì pé má bọ́ sí tí kò náà fi báyìí tí ìyẹn bá ti wá jẹ́ni tí ń ṣàdúrà ó sì ń gbìyànjú tẹ́yẹ kọ́ gbà kó fọ̀rọ̀ rẹ̀ kó fi mọ Allah olú ẹlẹ́dàá wa tó bá fẹ́ kí nǹkan yẹn bọ́ sí fún yàn kò sẹ́ni tó lè di lọ́nà tó bá sì fẹ́ kọ́wé yàn tẹ̀ kò sẹ́ni tó lè mú wá báyìí ṣùgbọ́n gbàdá ti ṣàdúrà yín àwa ti jèrè àpàdánù kankan afọ̀rọ̀ tì sọ́dọ̀ ẹlẹ́dàá tó ní gbogbo nǹkan tó bá rí pọ́ yẹ wa yóò fún wa tó bá sì rí i pé kìí sọ̀kan nínú nǹkan tó ń kádàrà pé ọ̀jẹ̀ tiwa yóò sẹ́rí rẹ̀ kú lọ́dọ̀ wa sísẹ́rí rẹ̀ tó bá wá sẹ́rí rẹ̀ kú lọ́dọ̀ wa kò túmọ̀ sí wípé kò ní fún wa ní nǹkan míì eléyìí tó ṣe kó lè dàbí ń tàn sallallahu alaihi wa sallam pé gbogbo ẹnikẹ́ni tó bá ṣàdúrà kò pàdánù nínú kó ló fún ọ ní tọ̀tẹ́ àbí kó fún ọ ní nǹkan míì àbí kó ló ẹlẹ́dàá wa kó bọ̀ fi ti aburú dànù àbí kó tiẹ̀ bọ́ sọ́lá dàrú ìdíjọ́ gbé ìdàgbé yá eléyìí tó máa ti rí pé ẹ̀mẹ́dẹ̀ká fàdúrà ṣeré ẹ̀mẹ́dẹ̀ká kó ṣàdúrà báwo.